ọlọ́run kọ́ gbẹ̀yìn wa Ramadan bílẹ̀ bá sùn lónìí yóò di mélòó <laughs> bàbá bẹ padà wá ó dojú ẹ bílẹ̀ bá sùn lónìí tèmi kò tílẹ̀ bá sùn lónìí Ramadan ó di mélòó ó ti pọ̀ mẹ́rin sílẹ̀ bá ṣúná jù lọ́wọ́ lọ́nà ojì mélòó mélòó ń tẹ ojì ẹ má pariwo mọ́ àti gbọ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ mélòó kí ni twenty seven ní Yorùbá kọ́mọ ta ló mọ Yorùbá rẹ̀. ó ní mẹ́tàdínlógójì láàyè mẹ́tàdínlógójì orí ẹ̀ pé jáde á mẹ́tàdínlógójì á nǹkan mọ̀ sí yorùbá o mẹ́tàdínlógójì adúrú rẹ̀ á láàyè láàyè ọ̀la tí ẹni twenty seven yorùbá mẹ́tàdínlógójì kì í ṣe mẹ́tàdínlógójì ẹnìkan ti ní mẹ́tàdínlógójì ni o. ah ọ parí ọgbọ̀n dín mẹ́ta mẹ́tàdínlọ́gbọ̀n ẹnu wọn bí tó kù sí iná àwa náà lágbà lágbà àlàáfíà láti fi gbà á lójú ohun tá a bá rí ṣe ń bẹ́ẹ̀ nínú ìbáàdà ọlọ́run wọlá wa tó bá kù díẹ̀ rẹ fún wa.

أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí ẹ àtiwá lanú àdógún sáà rẹ ti wọra tó bá ní. ومن يوق شح نفسه فأولئك هم المفلحون إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ووعد على نفسه وعد على نفسه يضاعف لكم ويغفر لكم وعد على والله شكور حليم عالم الغيب والشهادة العزيز الحكيم ọyá wa waja wa onílò ní nǹkan ìmọ̀ pé yín kọ̀ọ̀kan wọ́n kọjá tiẹ̀ jà ó sì mọ́jú kùránì iná máa àwọn àlòkún ó mọ́jú kùránì lọ́wọ́ ojú òsì ọwọ́ ojú kùránì lọ́wọ́ ọ̀yá gbé kíní òsì gbèsè ọ̀yá dábílò àwùjọ mi láàyè ọ̀yá ok ọmọ ti bọ́ ọgbà kàtí bẹ́ẹ̀ ṣé kọ́ wá jọ̀pọ̀ ni jam ah ṣé kamera, kámẹ́rà rẹ̀ wọ́n tún ṣe kó ṣe déédéé rẹ̀ والله عنده أجر عظيم ìwọ náà jà gbogbo yín ní màá mú kọ̀ọ̀kan. nígbà tó fẹ́ dúró bó ṣe wá kánú. عالم الغيب والشهادة العزيز الحكيم ó ṣe ká ń bẹ akọ́bẹ̀jẹ́ ẹ̀rẹ́sẹ̀ díẹ̀ nínú olè ọya mẹ́gà bọ́ sí wọ́n náà wá wí kọ́ ọ̀bẹ̀ ọ̀rọ̀ kó mẹ́rọ̀ gbogbo yìí ní tẹ̀ wá máa lò papọ̀ nísìnyí bàbá ń lajá ní ti fi mẹ́rin àbí márùn-ún wọ́n náà ti gbé kúrò á nìyí padà lóbẹ̀. ọ̀sán jẹrẹ yìí lọ ọ̀sán jù lọ ọ̀sán jù lọ bẹ́ẹ̀ ọ̀yà Muhammadu ọ̀nà bọ̀ síbẹ̀ yá ọ̀nà lọ lọ wí. bí ẹ máa gbọ́ fọ́ọ̀nù ẹ máa dúró bá ẹ máa dúró bá ìgbà eléyìí sàn jù ọ lọ́wọ́ lẹ́yìn ṣé ọ náà ẹ náà káwọn náà ẹ ẹ ẹ wọ lórí. ojú mi kọ́lọ́ máa wò ń tọ́ ni wọ́n wò. túmọ̀ yẹn kà ìwọ náà fẹ́ ga kiri ah, ààkì yóò bá ní ẹgbẹ́ fún ọ wọ́n náà ṣe ká ń bẹ̀ ọ̀yá wọ́n náà lọ́jà ìfìlà dáadáa ó sì ṣe fìlà bí ìfìlà wọn tí ń lùlù kiri lọ́gbèsì. Ah, wọ́n náà jáná sí lọ́wọ́. náà sì já ń tẹ̀ ilé ìmọ̀ náà sì já ọya àbùrọ̀sáàkì máa bọ̀ wá já tiẹ̀ ẹni ọba rí já jù àwọn láwà dé mọ́lẹ̀ láwọn wa lọ ajá ń síbi mẹ́ta àbí mẹ́rin ṣùgbọ́n àwọn oní ohun àgbẹ́kọ̀yà yìí àwọn frog south yìí <laughs> nílò wọn àwọn frog àwọn àwọn mo ní ọmọ lọ padà síbẹ̀ mo ti mọ̀ bóyá wọ ní mò ní padà síbẹ̀ ọ̀yá abúlọ̀ sáàkì. bẹ́ẹ̀ làwọn ẹ̀mọ́ tó lánù lánù kọ́ jẹnu dé kéwú dáadáa. àwọn òdúró lẹ̀. Santa. gọ́nà ṣèkan bẹ́ẹ̀ ṣèkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ọjọ́rú títọ́ yíbù irú kan ní Habibu ọmọ ọjọ́ mú tí mo rí lẹ́ẹ̀kan dáa à ọwọ́ amúra sí náfìlà kò nípa ináfìlà bọ̀ o eré ò nípa ináfìlà bọ̀rọ̀ o ẹ máa gbé fúnra yín ẹ máa bá gbogbo yín náà lẹ́jà lónìí ọjọ́ ìfọ́síwá ìfọ́síwá ìfọ́síwá gbogbo yín náà lẹ́ máa já lónìí tó bá ti wá di ọjọ́ mi kí mọ́ mi lè kí mọ́ mi ṣé kí mú àbí kí mọ́ mi. adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ọlọ́run ọba tó sọ alukùránì kalẹ̀ oníṣẹ́ ńlá nábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sọ fún ẹ wípé irú ọmọ wo la yẹn eléyìí tó pàtàkì ni pé káàdì ká pẹ̀lú tẹ̀jú kò sóhun tó lè lò bó o lo àrọ̀ bí ohun lárúbáwá ni kò sí wáyé kò sí tó burú ń bẹ̀ àwọn haúsá náà lóhun ti wọn kò sí tó burú ń bẹ̀ bó o lo àdàbí déédéé bó o lo mọ̀lùkàzí déédéé ó sá ti jẹ́ wípé ọkà kọ̀ránì pẹ̀lú tẹ̀jú ìtì ò ní báárà fi jẹ́ ò ní bá káàmù jẹ ìyẹn ní kókó ṣùgbọ́n ohun wọn àgbá ohun alukọ̀ránì wa bí àti ka alukur'ani ni wọ́n gbà wá ìyẹn tawqifiya ohun tá a máa fi ń kà kì í sí tawqifiya nílẹ̀ fi jọ́jọ́ wípé nínú àlàyé àwọn àlùfáà alukur'ani òun ni wípé jókòó wàfà jókòó jókòó òun ni wípé kódà taqlidul aswati kódà lóhun tiẹ̀ ni kò fi kà alukur'ani mo rò pa agbọ́mi yé tó bá rí bẹ́ẹ̀ kò sóhun tá a lè lò ń tà ń ké ló pàtàkì láwọn ibi tá a wá wà níbí bó bá fẹ́ ṣe tafsiri táwọn yóò rí pé tafsiru ló ń ṣe tí èsì pọ̀ kà ń wíjọ́ ẹ̀ ọ́ àfi ohun tafsiru gbé jáde péyàn bá ti wá ń kéwú yọ́ wà kéyàn náà mà ìgbà táwa náà ń kéwú akéńlé kéwú ìlàfin màá lò ó dàbí bá fẹ́ lò àdàbí gan ń lò. ṣùgbọ́n eléyìí tá à ń lò yìí àwa náà kọ́ èyí náà mo bá ra ń tẹ́ kọ́ kí wọ́n ní wá sí tafsírù tó wọ́n ní a'udhu billahi minash mi yé ẹgbẹ́ ìbájọ́ tafsírù na haúsá náà ẹ̀ẹ́dì fi gbé jáde yóò إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم أركان يوكي ó ṣe ká ń bẹ́ẹ̀ lẹ́yìn tó a ti sọ fún wa lánàá wípé nínú àwọn àyàwó èhè nínú àwọn ọmọ ọ̀tá ń bẹ ń bẹ àbí bẹ́ẹ̀ kọ́ àlàyé jíjọ́ta ẹ bá ń sọ mi kalẹ̀ ẹ dàpọ̀ ẹ̀mọ́jọ jábọ̀ ọyá bọ́ọ̀lẹ̀ májì bọ́ọ̀lẹ̀ ọ̀ká rẹ̀ àlàyé ìjọ́ta àti ṣe àtàwọn àyàwó tiwa àtàwọn ọmọ tiwa ọlọ́mọ ṣe wọ́n lọ́ta wa. ọlọ́wà nínà máa amúwálùkùn wà áwúládùkùn fìtínà àwọn dúkìá yín tẹ́ kójọ amúwálùkùn nìyẹn máàlù dúkìá àti síbẹ̀ ní àyíbẹ̀ kọ́ ilé ìfìrí àwọn oní ẹkọ́nọ́mì àwọn economist torí odò wà lákọ́ economics tí wọ́n bá fẹ́ define money kí ni a máa ń pè é kí ni definition of money nínú economics ẹ yọ máa sùkú láàyè ẹ ẹ̀kọ́ economics rọrùn ẹ ẹ̀yin sáyẹ̀nsì ẹ̀kọ́ economics kọ̀wá sí commercial máa kọ́ economics máa kò wá sí commercial nù ojú àwọn ọmọdé wọn ìwé ṣe commercial sáyẹ́nsì ni ìwọ sáyẹ́nsì ìwọ ń mẹ́ta ìwọ ń kọ́ mọ́nì ọmọdé ti láìláì láìláì lọ́la ọlọ́sàn-án àwọn òbí tààtọ́ wọn sùkú ọlọ́rọ̀ àbọ̀wọ́jọ́ náà ó ti pẹ́ ó ti ti lọ náà nù owó kódà kọ́kọ́rọ́ tí mo mú lọ́wọ́ yìí owó ni síbẹ̀ náà ibẹ̀ kọ́ power bank yìí owó ni fọ́ọ̀nù yìí owó ni torí mo lè sọ́dọ̀ owó àtẹnudà síbẹ̀ náà ibẹ̀ ó dẹ̀ ní wọ́ọ̀tì tiẹ̀ owó ni gbọ́dọ̀ ńlá fi máa ń tú máàlù láì fi tu sówó lásán. a wà tù dúkìá sẹ́ǹkẹ́ dúkìá tóbi jù owó lásán lọ tá a bá lówó níta ma gbọ́yé òní owó góòlù abówó fàdákà nígbà tí wọ́n máa ń nà tàbí owó pépà tá a nà láyé òní òní síbẹ̀ ní abẹ́kọ̀ tàbí pàǹpà sílẹ̀ àwọn coins táwọn èèyàn yẹ pẹ̀lú owó ṣùgbọ́n tá a bá ti wá ní dúkìá ṣé owó ẹni ṣé dúkìá ẹni àìní àbí èdè dúkìá ẹ dáhùn ilé ẹni ṣé dúkìá ẹni ni àbí èdè dúkìá ẹni ọ̀kadà ẹni ṣé dúkìá ẹni ni àbí èdè dúkìá ẹni mátìọ ẹni ṣé dúkìá ẹni ni àbí èdè dúkìá ẹni dúkìá àwọn wọlé fowó fún máàlù jòwó lọ ìmọ̀ bóyá ẹgbọ́n mi yé máàlù lówó náà o síbẹ̀ ní abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n máàlù tíjámù rẹ̀ ń jẹ́ àmúwáàlù kọ ma lórí owó lásán gbogbo ń tọ́ bá lè dowó tó ṣe wípé owó náà la fi ní tààtún lè padà sọdowó gbogbo wọn máàlù ni wọn sọ̀rọ̀ mi yẹ ó yé wa wá ọlọ́wọ́ á ní náà máa amúwáàlùkún gbogbo owó tẹ̀ ń kó jọ gbogbo owó tẹ̀ ti kó jọ. gbogbo owó tẹ́ ẹ kó jọ gbogbo dúkìá eléyìí tẹ ti àchífù láyé eléyìí tí ọwọ́ yín ti tẹtẹ ń kó wà á wúládùnkún àtàwọn ọmọ tẹ ẹ bí fitna àdáwò ni wọn fitna tó ń ọba ń sọ níbẹ̀ ọba tọ́wọ́ rẹ bá tẹ owó àdánwò lọ́lọ́run ẹni ọba fẹ́yàwó tó súnmọ́ obìnrin tọ́lọ́run sì ni ọmọ arọ́ ma bí àdánwò lọ́lọ́run fi ṣe fún àdánwò lọ́wọ́ àdánwò lọ́mọ ṣùgbọ́n méjèèjì lè má jádan tán téèyàn ọba wá méjèèjì tán lọ́wọ́ sèmi agbègbè wọn tá àrí láyé àdánwò ẹjẹ ń sáré kan kankan táwọn ní tafsir eléyìí tí mo gbé síwájú tí wọ́n sọ wọ́n ní wípé innama amwalukum wa awladukum ikhtibarun wa ibtila'un lakum fi hadhihi dunya àwọn ọmọ tẹ́ ń bí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ ní àdánwò ni wọ́n fún yín láyé ẹ wá fún wa ẹ táwọn fèrè pé lóòótọ́ àdánwò ni ọdún ẹni farabalẹ̀. táàbìrì wípé àdánwò ni ẹ bá mi sáré lọ sí ànáàmù sọ̀lámánà súnmọ́ dúkìá lóbìnrin. فتحنا أفله عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون ọlọ́ni falamma nasu ma dhukiru bi ìgbà táwọn akọ̀lọ̀rọ̀ sí tí wọ́n ní gbogbo tí wọ́n fi bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi rán wọn létí ń pa ọlọ́run wọn làwọn gbàgbé ẹ̀ wọ́n sì gbàgbé gbogbo ẹ̀ wọ́n pa gbogbo ẹ̀ tí wọ́n ò múlò ọlọ́run ẹni tó lọ́wọ́n ní ṣe tọ́lọ́wọ́n tí ń kọ sílẹ̀kùn wa pọ̀ ìgbádùn wa dé ọ̀rọ̀ wa dé ọ̀la wa dé ẹ dákun ṣé yọ padà níbi aburú ti ń ṣe bá yóò tóun ṣe ti ń pè òun tóun àti fún díẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni hatta إذا farihu bima utu ọlọ́run ní àwọn afi wọn lẹ̀ bẹ́ẹ̀ tó fi di pé inú wọn ń dùn sí ń táwọ̀ ọlọ́run fún wọn inú wọn ń dùn àwọn bìlífù wípé àwọn ti àwọn ti ara ẹ̀ inú wọn ń dùn ọlọ́run ní akhadnahum baghta àwa gba àwọn ọmọ pẹ̀lú yà fa idha hum mublisuna ọlọ́run ni wọ́n sì já kan kúrò ní gbogbo ní ti ń jà àánú ọlọ́run ẹ dákun ìtọ́lọ́wọ́n bá fún wa yẹn ni àbí sàdánwò ẹ dá mi lóhùn ọdẹ já lọ bò mí wakọọla Musa rọ̀bàná ìnáka àtàyíta fìràwùnà wà mọ́lá ààbò zínà tán wà mọ́wàá ẹ̀yìn mẹ́rin kò sẹ́ni tí gbé yín. لا ọlọ́run ní wàkọ́ọ̀lá musa anábìwá musa aléyìí sọ́látù wọ̀sálà ó ní ọlọ́bà náà eré ọlọ́run ọba wa inyaka ataita fìdáhùnà ìwọ lọ fún fìdáhùnà ní zinata òfun láwọn ọ̀ṣọ́ tó bá jáde tó wà sórí wà sọ́rùn ayókè bẹ́ẹ̀ bá wọlé ẹ̀ tẹ ẹ wọ pálọ̀ abẹ́ ẹ wọ ààfin ẹ kàdé kú kalẹ̀ bí yorùbá ti máa wí ọlọ́run ní wá àmúwáálá ó tún wá fún wọn dúkìá ṣé ẹ ti rí bá ọmọ fẹ́ra wọn náà bẹ́ẹ̀ àwọn tí wọ́n jábẹ̀nu gan nínú àwọn ọmọlẹ́yìn rẹ. ọ̀fà wọn náà bẹ́ẹ̀ owó jáde àbówó jáde ẹ̀ dá mi lóhùn. tí a mọ̀ kébi tá à ń lọ òní wípé owó fìtínà ni jẹ́ bọ́lọ̀ ti ń sọ níbí ó ní rẹ̀ ọlọ́run ìwọ lọ fún fíráúnà àwọn olóyè rẹ̀ làwọn mọ̀lá àhú tí a bá ti rí mọ́lá ù nínú alkùránì al ní jẹ́bẹ̀ àwọn ẹni yìí àwọn olóyè àwọn olóyè rẹ̀ tí wọ́n jẹ́ abiyì tí wọ́n lọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n tó bá sọ̀rọ̀ tí wọ́n tó kọjú ọba tí wọ́n wọlé tọba àwọn náà tún lówó wọn tún gbádùn ó ní yọ ọlọ́run ọ̀ wá déédéé fún wọn lówó yìí lọ́bàánà léyòdé ńlú àǹsẹ̀bílík ọfẹ́ jọ jẹ́ pé àtúbọ̀tán wọn ni kí wọ́n sọnù kúrò lójú ọ̀nà rẹ̀ kí wọ́n máa lówó níbi àìṣètò kí ni wọ́n máa dùn pé àìṣètò ọlọ́run pa wọn. ẹ dákun àdánwò ló wà bí sàdánwò. ẹ dá mi lóhùn nínú akọ́rùnà kíánà mi ń kọ́ omi Musa fàbákọ́ àlàyé wà á ta iná wù mí nà lè ponú sí máa iná kò tí wọ́n máa wò máa wò bí èèyàn bẹ́ẹ̀. ọlọ́ni nà kọ́rùnà kọ́rùnà tẹ́ máa ń gbọ́ pé kárùnà kárùnà kárùnà ọlọ́ọ̀ni kí á nà mí ọkọ̀ omi Musa inú àwọn ènìyàn Musa lọ́wà ọ̀pọ̀lọpọ̀ inú àwọn àfá wọ́n nínú àwọn ọmọ lẹ́yìn àlọ́bì Musa lọ́wà tó láàrí àwọn tó sọ wípé bánábì ṣe Musa ṣe máa ń sọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dá dáadáa wọn gbogbo tí Musa bá sọ ọ̀rùn dàbọ̀ ń lọ yìí kódà wọ́n ní a máa rọ̀ fáwọn yìí níbi tó súnmọ́ àlọ́bì Musa yìí ọlọ́ni bụrụ aláìhìm ṣùgbọ́n ọ̀padà kọjá àlàlé wọn lórí wà á tẹ́ iná hù àwọn bá fún kọ́rù nà mínà lìkùnúùsì nínú àwọn apẹpẹ ọ̀rọ̀ má iná mafatihahu kọ́kọ́rọ́ ọbì tó kó àwọn apẹpẹ ọ̀rọ̀ náà sí látàánú òbílẹ̀ kó wà bí àwọn ènìyàn géńdé ọlọ́run tí wọ́n jẹ́ alágbára àti gbé rẹ̀ ẹrù ní fún sọ pé tó kó bẹ́ẹ̀ sẹ́rí nǹkan ọlọ́ ní kọ́ lára fún ọkọ̀ ọmọ là táfọ̀rọ̀ àwọn ènìyàn rẹ̀ wọ́n sọ fún kí báyìí ilẹ̀ ẹ̀kọ́ ọdún ẹ̀ mọ́yà yọ̀pọ̀ra o mọ́yà yọ̀pọ̀ra o mọ́yà yọ̀pọ̀ra o ẹ dákun owó tọ́lọ̀ ń fọ́n kọ́ọ́rùn náà yẹn sádẹ̀wò ni àbí sádẹ̀wò ẹ dá mi lóhùn àdánwò lọ́wọ́ báwo lọ́wọ́ ò ṣe ní jádánwò fún wa torí gbogbo ayé náà là ń bẹ náà kọ́ lọ́njà lówó abẹ́nìkan bẹ́ẹ̀ mi kẹ́ kó sì lówó ẹni òsì bá wù ọ sọ òsì òwú èmi ọlọ́run mọ́ta ń lọ sí o kí ló wù ọ wọ́n náà wò àwọn àdó òfin wọ́n dà wọ́n dàgbà àwọn ajá náà jìnnìjì ọ̀dún ìlú bá àwọn ilé àwọn ẹ̀mí lónìí kan wà ní bóyá ni bàbá àwọn tó fi láì mílíọ̀nù mẹ́rin àbí mílíọ̀nù dín àbí mílíọ̀nù fákìrì ewu ọdún inú méjèèjì. mílíọ̀nù fákìrì ọlọ́run là á mẹ́ ọlọ́run ní tá kò ní jẹ́ àtọ́sí òsì òsì súnmọ́ kúfùrù bó sì bá pọ̀ lójú ẹ̀ tíyàn bá sọ́ra ó lè di kèfèrí. ẹ dákun torí ìtọ́lọ́run owó tá a wá là ń wá lọ́lọ́run pè ládàáwò yìí. wà á wó làádìkùn bẹ́ẹ̀ náà ni nínú àwọn ọmọ ìnàmà amúhálùkún wa áwòlà àdùnkún bẹ́ẹ̀ náà làwọn ọmọ ọlọ́run tó wá fi ìnàmà sí bí ẹni wí pé ọlọ́run ò torí nǹkan kan fún a ní nǹkan kan nínú méjèèjì bí èyí bá ṣe torí kó fẹ́ dán wa wò anabi wa muhammad ó ní ọmọ tá a máa ń bí o máa bọ̀ kọ́ra tó ọlọ́mọ a máa ń sọ̀yàn dáhùn ẹ rí yorùbá torí ọmọ mi mo fi ń ṣiṣẹ́ torí pé ẹ̀fẹ́ náwó lórí ọmọ ọfẹ́ káwọn ọmọ òun ṣe dáadáa kò sí ní náà jà sí dáadáa sẹ́lómi o àwọn ẹlòmíì bẹ̀ wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń rówó gbogbo sálárì wọn tán yányá wọ́n nà lórí skul àwọn ọmọ kódà àwọn ọmọ má lè dín lé wọ́n máa gbà lónìí wọ́n da àwọn ọmọ sí àwọn skul kan tó ṣe wípé wọ́n tún gba lónìí látò ti sanwó skul wọn sẹ́mi kó wà bẹ́ẹ̀ mà owó oṣù wọn gan tún ní ká wọ́n tún máa gbà lónìí gbogbo ẹ̀yẹ tó yẹ kán ṣe àánú fún wọn nírántí wọn kí kí wọ́n lówó lọ́wọ́ àbọ̀kọ̀ sẹ́kù lórí pé kọ́mọ mi ó sà lè di nǹkan láyé kò bá àṣẹ pé kò ní di iwájú ẹ kò ní di lójú ayé ẹ kò bá àṣẹ jẹ pé kò ní di kankan. majibana ọmọ àmà sọ yẹn lójú lójú àwọn ènìyàn tẹ ẹrí tí ma wọn ma tó fi kébé sí ń di ọ̀pọ̀lọpọ̀ ẹni tó kọlà nínú wa ẹlòmíì kan jẹ́ òǹdó sí alójú lásán ni ẹlòmíì dákú ní ẹ̀fẹ́ kọlà fún bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ wọ́n ní tó bá ti ní máàkì àwọn yòókù rẹ̀ ti ń pè wọ́n ni wọ́n fi ilẹ̀ lọ́wà ìkàjẹ́ ńbẹ tí wọ́n já tó bá wo ara tèmi ìkànnì ìkànnì ńbẹ lẹ́sẹ̀ ńbẹ láyà ńbẹ lẹ́yìn ńbẹ ojú bẹ̀ wọ́n já báyìí ó rí lójú mi wọ́n jà báyìí wọ́n jà báyìí wọ́n jà káàkiri ó wà lẹ́sẹ̀ ó wà lápá tẹ́sírí ònù ònù ònù wọ́n sì já sí ọ láàánú lórí ẹ̀jẹ̀ ajá sí ọ lójú náà ìwọ tó ń dákú náà ó já lójú ọ lójú ọmọ máa sọ ìyá lójú tẹ̀rọ àwọn tí wọ́n ti ẹ̀já là wọ́n à ń ṣe dá o ṣùgbọ́n tí wọ́n san wàláì torí ọmọ ẹlẹ́lómìn torí òkè ọmọ ọmọ ọmọ ló gbé Islam wọn lọ́sọ̀ ẹlòmíì dẹ́lẹ́bọ lọ́mọ ẹlòmíì wọ́n jẹ́ ayé wọn lọ́mọ ẹlòmíì jẹ́ kíní kan àìmọye àdánwò. iná máa amúwà àyùnkún ọ̀yà mẹ́gà lánàá. wàláhù ẹ̀ńdàhù àjẹrò nàágùn. ọlọ́run ọba aláhù ó ní ìyàmà amúwà àlùkùn wa àwùlà àdùkùn fitna wọ́n láwọn ọmọ tẹ́ ń bí àwọn dúkìá tẹ́ ń kó jọ àdánwò ní wọ́n bí wọ́n ṣe wá jẹ́ àdánwò yẹn àtowó àtọmọ wàláhì sábàbí oríire yìí kí mo sọ fún anis ọ̀ọ́ rẹ̀ yìí ni kí má rojọ́ má ọlọ́run fẹ́mi náà ti ń rojọ́ àtọwọ́ àtọmọ sábàbí kí ni wàláì sábà bí oríire sábà bí oríire gidi ni o wọ́n ní tí sọwọ́ di àdáńtá àdánwò ni ṣùgbọ́n àdánwò yẹn o lè tọ́ọ̀nù ẹ̀ kó dorí rẹ mọ́ ọ lọ́wọ́ ọdẹ lè tọ́ọ̀nù àdánwò yẹn kó dàdáńtá mọ́ ọ lọ́wọ́ tí a bá ládánwò ní nǹkan kìí ṣe pé ìtumọ̀ rẹ̀ ní ti ọ̀dà o mo rò pàlàyé mi tí a fẹ́ yẹ̀ ọ́ wò níbo ló darí owó rẹ sí níta àgbàlérò pé examination la àgbàlérò kìí ṣe tribulation sálàyé mi torí tẹ bá ti ní àdánwò tribulation làwọn èèyàn máa ń gbọ́ yé sí no examination ni ọlọ́run fẹ́ examine ẹ̀ kìí ṣe pé ọlọ́run fẹ́ gbé ẹ wàhálà kọ ọlọ́run rárá tá a bá sọ pé àdánwò ẹ lọ́wọ́ tẹ̀síọ̀ dáadáa wọ́n ní ìtìbárò wàmtìhà exam tá à ń ṣe ń sọkún kí ni lábàá rẹ̀. imtihan àbí ikhtibar ntí wọn gbà lérò nù kìí ṣe tíráyà kìí ṣe tíráyà pé tó bá ṣe tíráyà ẹ̀rí pé tí wọ́n bá ní tíráyà náà wọ́n ń lo tíráyà fẹ́ni wọ́n gbé lọ ilé ẹjọ́ ṣe pé tíráyà yẹn ó lè wín ni ẹ̀hìn àdánwò ni ṣé ó wín ni àwọ̀dà bẹ̀dẹ̀ wọn ẹ̀gáàmù rẹ̀ sọ paasi àbíkájú bẹ̀rẹ̀ kó fẹ́ẹ̀lì kan rọ̀ spíkéètì ẹ̀kọ́ skul ṣèyí kí wọ́n gbà lérò fún pẹ̀lú àdánwò kìí ṣe wípé ọlọ́run kó wàhálà sí alẹ́ yẹn rárá ọlọ́run fẹ́ fi yẹ wá wò ọ fẹ́ fi jọ wá wò níbi ọba wá tọba wá páàsì ọ tààrà ọmọ ọ tààrà owó ó sì sórí rẹ̀ tọba wá fèèlì owó wà jẹ́ sábàbí orí ibú fún ẹ ọmọ rẹ náà lè jẹ́ sábàbí orí ibú fún ẹ ọlọ́mọ ṣe ti wà bẹ́ẹ̀. mo rò pa gbọ́ mi yé ṣé ẹni tí mo sọ ní sóyè wa owó sábàbí olè owó sábàbí olè bọ́ọ̀ bá mọ̀ kankan ọ̀sán máa wọ àwọn olówó táyà nàbí wa Muhammad ọ̀sán máa Abubakar ọ̀sán máa Khadija sọ́wọ́ wọ́n ti fún sórí sábàbí orí fún abẹ́ sábàbí orí anábà Muhammad ó ní ẹni ọba bí ọmọ obìnrin méjì fa ahsana ọmọbìnrin mẹ́ta ó ní mẹ́ta nítorí wá bí ọmọbìnrin mẹ́ta fa ahsana ilayhinna tó wá ṣe dáadáa sáwọn mẹ́tẹ̀ẹ̀ta wa ahsana ta'dibahunna tó dẹ̀ kọ́ amẹ́tẹ̀ẹ̀ta lẹ́kọ̀ọ́ dáadáa kò jẹ́ ìyàwó jẹun kò wọ́pọ̀ ni wọn ọkọ̀ wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kọ́kọ́ wọn wá ṣe dáadáa sí wọn ọ wá rìn wọn. anábì ní kúnnà láwo ìjábà mìíràn ọláwọn ọmọ gàgá tí ò ní fi wọ náà wọ́n jẹ lọ́jọ́ àlùkè àmọ́ torí tí yẹn bá rí obìnrin tó wà lọ́yà àgbáyé obìnrin ẹyọ kan bá bàjẹ́ ọmọ ni ó tara ẹni ọba fẹ́ léyàwó yóò báyé rẹ̀ jẹ́ àwọn ọmọ tó bá tún bí náà yóò tún báyé wọn jẹ́ ẹ dákun ẹni ọmọ rẹ̀ bá jẹ́ gàgá fún láti wọ náà ọlọ́run ó tààrà ọmọ sórí rẹ̀ àbí ọ̀sàmọ̀rọ̀ ọmọ sórí rẹ̀ ẹ̀ dáhùn ee kódà ìjàtà anábì sọ bẹ́ẹ̀ àwọn kan wá ọgbà wọ́n tàà wá bí mo obìnrin tó mẹ́ta tàà bí ju méjì lọ ń kọ́ anábì ní bó ṣe méjì náà sátọ̀ wọn dáadáa sáré wọn dáadáa má jẹ́ wọn máa fẹ́ ṣẹ̀gbálẹ̀ káàkiri má sọ pé obìnrin tí bá kọ lẹ́kọ̀ọ́ tán tí mo tọ̀ tán yóò wá gbé ojú owó mi lọlé ọkọ rẹ̀ tọ̀ tọ̀ bọ́ ọ bá tọ̀ tọ̀ náwó lórí ẹ̀ tó mójútó àní Fatima délé ọkọ radiyallahu anha yóò tún wá bá nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam pọ́ùn ní ìdí nǹkan anábì ò ní sọ pé òsì kọ́dọ̀ tó wá bẹ́ẹ̀ lọ́dọ̀ anábì pọ́ùn ní ìdí ọmọ ọ̀dọ̀ kọ́lẹ́kọ́sẹ́ mi bàbá rẹ̀ níjọ ọmọdọ̀ fún àwọn aláà ní aláàjà abú kọ́mọ ti délé ọkọ kò sí tọ́kàn wọn àti ẹ̀ àwọn èèyàn dẹ̀ ń bẹ tọ́lọ̀ ń kẹ́ kọ́lá tí wọn àlẹ́sìn ọ bá fi ọmọ wọn wọ́n tọ́ ìwà àtàwọn ọmọ rẹ̀ àtọmọ àti wọ́ àtọmọ wọn wọ́n sọ́dọ̀ ọmọ wọn ó sì tọ́yìn papọ̀ kọ́dà ó tún tara wọn ọlọ́run sàwánà lẹ́yìn tí lè sì bẹ̀ èmi ò rí nǹkan tó burú bí kí n lówó kí n ra mọ́tò mi èmi ò nǹkan tó bọ́ ọlọ́run ní jù bẹ́ẹ̀ lọ fún mọ̀nàkà maka ọmọbìnrin ọ̀dà sí máa rọ̀ mú rẹ lọ ìwọ́kọ rẹ ẹjọ́ lọ sáájì lè ṣe bẹ́ẹ̀ láyé mi kó gbà fún mi débẹ̀ bí ọba wa ìwọ lọ́mọ ní kẹwàá jù bẹ́ẹ̀ lọ bí kí bá níbo ló ti rún níbo ló ti iṣẹ́ ìjọba bẹ̀ sí. ká má lọ jìnnà káàkiri lọ ọ̀nà bẹ̀ káwọn ilé kó ọ̀rọ̀ ọmọbìnrin wọn kó olóńgbò ọ̀bọ yẹ pàdé yunifásitì àwọn ilé níbo ló ti rówó. èmi ò lè gba nǹkan lọ́wọ́ àná mi lọ́dọ̀ àwọn ìwò àjọ kírẹ́dìtì àkáǹtì rẹ̀ tó kọ́ sí sukúrú sukúrú náà kí ọlọ́run ṣe o nígbà bá rí owó ọlọ́run àti omi náà níye báyìí láyé mi lọ́ọ́ lọ́ọ́

oní ọ̀sọ̀ rìsọ́ọ̀tì tó wó fún ọlọ́jọ́ àlùkìyàmù ibi ọba darí ọmọ rẹ sí òun ni rìsọ́ọ̀tì tó rí lọ́jọ́ àlùkìyàmù mo rò pé a ti gbọ́n dáhùn sọ yìí gbogbo wa náà lá rìsọ́ọ̀tì ó jáde gbogbo ẹni ó lówó lọ́wọ́ rìsọ́ọ̀tì owó tó ní àdánwò tọ́lọ̀ fowó yẹn ṣe fún rìsọ́ọ̀tì rẹ̀ ó jáde ẹni ọlọ́run fún lọ́ọ̀ma rìsọ́ọ̀tì examination tí ọlọ́run fọmọ yẹn ṣe fún yóò jáde láyé yóò jáde lálẹ́ kìá nítorí wọn wá ń sọ fún wa ní pé owó tẹ ẹ níyà àdánwò ni o má rò pé mo ti lówó jà kí ní jà jẹ́ wọ́n á gbádùn ara mi kí n ná síbi tó bá wù mí kọ́ wá fẹ́ sínú kọ́ máa fọtí sínú kọ́ fẹ́ sọdún kọ́ máa lọ́dún bọ̀ kọ́ máa rọtí tó fi torí kó ló lọ alálejò lèmi inú àwọn àlejò mi sì ni ẹni tí máa mutí wá ẹ̀mí ẹ̀ mú ṣùgbọ́n fọtí ṣàlejò ó fọtí sórí ibú. mo rọ̀ pé ajọ́ mi yé bẹ́ẹ̀ náà lọ ma tó bá torí kí àwọn ọmọ mi pọ̀ ebe ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá sọ nípa Walidu ibn al-Mughira zarni wa man khalaqtu wahida waj'altu lahu malan mamduda wa banina shuhuda ọ̀yà wíbẹ̀. ومن خلقت وحيدا وجعلت له مالا ọ escape lónìí ni o ò ní escape ńjọ́ ni ńjọ́ mi o ọkà ẹ̀kọ́ sẹ́yìn òpó ni o. àbí bíi bàbá arúgbó. záró ní ọlọ́run ní fìmí kalẹ̀ wà mẹ́rin kan lákọ́tù wà hídá àtẹni tó ṣe pé ńgbà tí ń da tí ó wà lé ayé ọ̀dá wà ní. mo dáadáa ni kò sẹ́ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà mọ́ dáa wàjà àìsàn láhùn máa lámàmúdúdá ọlọ́ni mo wá fún lówó owó ní wá kọ̀ òun wá ń pọ̀ sí owó tó ní májù tẹ́bẹ̀ máa ti ń jẹ́ májù kí ni májù àfàgùn máàlà mọ̀mọ́dúdá owó rẹpẹtẹ tíṣà ń pọ̀ sí wà bá ní iná ṣòhúndá èmi ọlọ́run tó wá fún lọ́mọ àwọn ọmọkùnrin mo tó wá fún ṣe kí bá nínà lókun àwọn ọmọkùnrin tó ṣe wípé kò bùkátà sí kọ́gbọ́mọ ọ̀dọ̀ kó tó rí gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe láyé rẹ̀ ṣe àmà rẹ̀ tó ṣe ìtumọ̀ rẹ̀ nìyẹn ṣòwòdù tí ọlọ́run bá lùmẹ̀ ká ọmọ yẹn máa wà pẹ̀lú ẹ̀ gbogbo iṣẹ́ rẹ̀ làwọn yóò ṣe tí wọ́n lè ṣe níkìlì. wà á máa há tó láhùn tàwọn híńdá ọlọ́run ni mo tẹ ọ̀rọ̀ kálẹ̀ fún ẹ wá ń gbádùn tó máa yàtọ̀ mẹ́wọ̀ á yan àṣìírí lójú ẹ̀ lójú ààrẹ ni pé kọ́lọ́ tó máa lékún. الشيطان الرجيم آه كيما آه ìwọ náà jàánà sí ọwọ́ bà ọ́ yá yá yá. Ojú àgbẹ̀ rẹ̀ tán, ọ̀yá ọ̀yá ọ̀yá. Yeah. ọmọ wa mú kọ̀ọ̀kan orin mẹ́rin lọ kàún tí wá gbáṣẹ́ ọya arúgbẹ́dẹ́bà ní kààlà ẹni ajábì fẹ́ ṣe ọrin ẹni tí ọ̀pá fẹ́ kọ́ mọ̀ wọ́n dàdánwò tàbí ìdánwò tọ́lọ̀ ń fọmọ ṣe fóun tó bá fẹ́ páàsì dákun àdíkékè ni o ti fọmọ rẹ lẹ́sìn nígbà tá ànábì sallallahu alaihi wasallam tí ń ka àwọn tí ó wà lábẹ́ ìbòdì alára sí ọlọ́run lọ́jọ́ àlùkìyàmù lọ́jọ́ àlùkìyàmù ó ṣe lè tó kò ní lè fáwọn èèyàn ó ní wàṣáàbù nàṣáà fi ibadatillah ọmọ yẹn kí tó dàbí àtúnyẹ ẹ̀sìn ọlọ́run tí wọ́n tọ́ dáadáa tí wọ́n tọ́ rẹ̀. ẹ wo ń bẹ nínú hadithi tó lálàáfíà pé tó bá dojú àlùkìyàmà àwọn ọmọ kan fa àwọn òbí wọn lọ́wọ́ wọn sọ fọlọ́n pé àwọn òbí àwọn ìwọ̀n gbọ́dọ̀ wọ́n náà wọn gbọ́dọ̀ wọ́n náà ṣùgbọ́n ní tí ó bí irú rẹ̀ àtọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́ ni òjé ń fẹ́ sọ. ẹ̀yin ọba fọmọ ṣe sàárà síwájú ọlọ́run nírú rẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ sí ẹni ọba ṣẹ̀sìn dáadáa bọ́ wá bá àwọn ọmọ ti sàárà láti kékeré ẹ̀pá àtọrọ ọlú ẹ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ tó tí ò tójú bọlé nígbà táwọn kan yẹn ṣẹlẹ̀ àwọn ọmọ yóò ju òkè rẹ ọlọ́mọ abáyà ó ṣe tiẹ̀ o ó fi ná àwọn jò kò torí rẹ̀ kọ́ wá sá lọ bòmí sọ́ọ̀mọ́ ní ìsìn sọ́wádà àbí ọ̀dà tàwọn tí wọ́n bá níta bá tọ́ ájì sábà bí wọn wà lìjánà sófin àpákẹ́ ọmọ yìí nǹkan rí ní àbí ìsọ̀ nǹkan rí ẹ̀ tẹ̀lé mi máa ọdá owó tọ́lọ̀ fà nábi Sulaimanu ó ṣe sáwà bí dára bí ó ṣe sáwà bí dára pọ́bí pẹ̀pẹ̀ sí Islam ìjọ tí wúdíwúdà sọ fún Sulaimanu pé òun rí ọba kan ọba ahun lójú ọ̀gá fún ọ ṣe mùsùlùmí ní ń àtàwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n ní àlẹ́ ara sí kan ìtẹ́ ọlá rẹ̀ tí máa implication rẹ̀ Suleiman ní ọ̀dà àtijọ́ mú lẹ́tà lọ fún wa gba lẹ́tà lọ fún lẹ́tà ìgbà tí lẹ́tà dọ́dọ̀ rẹ̀ ní Yamani láti fi làṣẹ́ sí Yamani nígbà tí bìsí àbẹ́ ọwọ́ pé ah, lẹ́tà tá mú lẹ́tà wọn àrẹ́ ni ó mú lẹ́tà wa ẹyẹ ló mú lẹ́tà lọ níbẹ̀ yẹ kọ́ mọ fẹ́ ló mẹ́ o kí wá ní bẹ́ẹ̀ nu lẹ́tà Suleiman ní pé ọba ni ọ ṣùgbọ́n wò àti gbogbo ẹni tó ń dìjọba lé lórí ẹ máa bọ̀ lọ́dọ̀ mi kẹ́ ẹ̀ bá kóra yín wá ẹ jẹ yàrá yàyà ọba yẹn sàn pé ọba ọmọ wò yí pé <laughs> ó dàbí kékeré yẹn kọrú lẹ́tà ẹ̀ sí president ìlú kan pé àkílẹ̀ ah, lè mí ṣé ń wá ní tí ó jẹ ni àbọ̀ fẹ́ dágbára wò ọba pe àwọn ẹ̀rì kí mọ́lákùn náà lọ́lọ́run ní ó pè jọ sẹ́yìn fún mọ́ṣọ́ tí mo mọ́lá òfin rẹ̀ kan àwọn olóyè àwọn àṣírọ́ àwọn èèyàn pàtàkì ní jẹ́bẹ̀ àwọn àbí ọba kìnnà jọ ọ ní ẹ̀dá kan lẹ́tà tí mo mọ̀ ni kí lẹ́ rí ṣọ́ọ̀ṣì ọ wọ́n kí lẹ́ rí ṣọ́ọ̀ṣì ṣé àwa wá jọlẹ̀ ni a ní sovereignty ti wa lọ́tọ̀ odidi ìlú ni a tó dá dúró a sì lágbára a ní nǹkan ogun a sì láwọn ọmọ ogun jẹ́ àjọjọ dúnà tán ó lẹ́yìn lẹ́ ń wo báwọn o táà bá ní ká nà tán pẹ̀lú wọn tó bá yẹ kí wọ́n jù á lọ ní kọ́ tí wọ́n bá wọ̀lú wa itagbára tagbára èmi ọba wọn kọ̀kọ́ rọ̀ lóyè gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ àṣọrọ́ fún yìí náà ẹ padà di àdéhìlàtà gbogbo ilẹ̀ ẹ̀dẹ̀ ní yẹpẹrẹ sálàyé ló fi innal muluka idha dakhalu qaryatan afsaduha ìlú bí táwọn ọba alágbára bá wà wọ́n mọ̀ bàjẹ́ ni ní Ukraine nìsín ìwọ̀n ìmúná lọ àìmọye níbi tí náà ò ti tàn mẹ́dísìn gba Russia tó kàn lù wọn wàjá àlú àhíjáta àhìlìhà àdìlà ó láwọn abìkan àwọn tí ń darí ibẹ̀ Ukraine Russia yọ wọn wọ́n fi àwọn míì sólórí rẹ̀ pé ọyá ìwọ ni ọmọ sólórí mi ó ti dára tẹ́rí tó yà tẹ́rí kan wọ́n bàlú jẹ́ àlú àhíjáta àhìlìhà àdìlà àwọn ẹni abíyí ibẹ̀ wọ́n sọ wọn dẹni ẹ̀pẹ̀rẹ̀ kàdálíkà yà fàlù ní àti máa ṣe nù. No obìnrin ní sọ̀rọ̀ wọn obìnrin bí ọkùnrin ọwà ni ah, kí n tètè gé o ní ìmà bọ́yá ebi tí wọ́n jẹ ní ń pa wọn àbálágbára ní àlóòtọ́ ó bá gbé ẹrù tó dì tó ní agbára ó ní ẹ lọ gbé fún ọ tí ẹ rí gbogbo conversation àwọn àtẹjọ tí ń rò yẹn ẹyẹ tó mú lẹ́tà lọ gbogbo ẹ̀ lọ́gbọ́ ó ti padà lọ́dọ̀ sílẹ̀ ìmọ̀nù ó ti sọ gbogbo ẹ̀ fún un ẹ̀yin ọmọ yẹn máa ṣẹ́ ní yín wọ́ta ẹ̀ sì ní gbàǹkà kankan mi ó jẹ ìyá sẹ́ẹ̀rì làwọn bá dìde ńlẹ̀ fáwọn ń lọ sọ wọn bá lọ kán tó dé sùlẹ́mọ̀n ti mọ̀ kí wọ́n bọ̀ nígbà wọn máa wọ ààfin sùlẹ́mọ̀n ní àtúnmí dúná níbi máa lé èmi lẹ́fọwọ́ tán èmi lẹ́fẹ́ kó wá bá òwú kílẹ̀ ní fama ata níyà lọ́hùn kọ́ irun mi máa àtàkùn ìtọ́lọ́ fẹ́mi ju ti yìí lọ ẹ̀dàkùn ẹni tí ọba lówó sí ó lè sọ bẹ́ẹ̀ ẹ̀ dáhùn oníbàlẹ̀ àǹtún bí àdé àti ìkọ́ mọ́tà fọ̀rọ̀ ẹ̀wọ̀n ẹ̀ńdùn kẹ́ ẹ̀bùn bọ̀ inú yìí tó wá ń dùn sí mi èmi lẹ́gbẹ̀ẹ́ mọ́ ẹgbẹ́ bóyí padà ẹni ẹ lọ padà gbogbo yín ni mo sọ àtọ́ba àtẹlẹ́mọ̀ ẹ wá bá mi bíbáyìí tẹ́ ẹ bá wá ẹ jẹ́ kí nìkan nù fàlànàtì bí jùnú dín láàkí ha ẹ sọ fún wa pé a kọ àwọn ọmọ ogun wọn tó bẹ̀ àwọn ọmọ ogun ha sọ̀rọ̀ flush wọn jáde tí wọ́n jẹ ní yẹpẹrẹ bí ẹrú láti flush wọn tí wọ́n bá mọ̀ àwọn kí ojú wọn kóra wọn bá mi <laughs> kọ̀mántò ojú wọn wá jáde ọba ni ẹja lọ bá o ẹ má ẹ má jà àṣà gídíjẹ̀yà o gbogbo wọn bá kóra wọn jáde wọn wá ń wọ lọ odidi ìlú ẹ̀rí anábì wa Suleiman alayhi salatu wassalam ó ní agọ́ọ́lá rẹ̀ tí ẹyẹ yìí lòun rí o ẹ dákùtà ní ọlọ́ba ń gbé wa wọ́n sì lọ gbé wa kí ẹsẹ̀ bẹ́ẹ̀ mò ń lọ ṣé wàá ríbi tí mò ń lọ ni wípé kí wọ́n tó wá dé ọ̀dọ̀ Suleiman anábì Suleiman wá ní kí wọ́n gbé gbogbo wájú àfihàn wọn báyìí àbáwọlé àfihàn wọn wá gbẹ tí a bá ń gbẹ́lẹ̀ lọ gbẹ́lẹ̀ lọ kí lágbẹ́lẹ̀ kan á gbẹ́lẹ̀ kan omi wọ́n wá kan omi àwọn àjànú gbẹ wọ́n gbẹ kan omi omi wá yíya báyìí wọ́n wá ní kó tẹ́ gíláàsì yìí sí lórí gíláàsì wọ́n wá tẹ́ gíláàsì sórí omi lọ tí a ń bí gíláàsì ṣe lè wà lórí omi yẹn alẹ́ rìn lórí rẹ̀ àbá alẹ́ rìn lórí ẹ̀ alẹ́ rìn lórí ẹ̀ bọ́ ẹni tó bá rí kí ni ó mọ̀ rò pé ń bẹ wájú ọ̀ omi Suleiman ni mo fẹ́ jọ́lá ẹ̀dá kùn láyé ìgbà náà gíláàsì mélòó wọn lò èlò gíláàsì ní tí ó ti ráwọn o obìnrin tí ó parí wíńdò kan bàbá fẹ́ tó alùmíníọ̀n mọ́ṣáláṣí ṣe tá a ṣe tí ọjà tí ó ṣe rekete alùmíníọ̀n lásán á nà tó wọn fẹ́ kà sàn ṣé yóò tó bẹ́ẹ̀ abẹ́rẹ́ tó bẹ́ẹ̀ tá a ṣe tí ó ṣe dáadáa plọ́ọ̀sì millions ọ̀dà ṣé ẹ mọ̀ pé gíláàsì wo tún tẹ́lẹ̀ téyẹ̀ ó tún lè gbórí rẹ̀ kọjá yóò nípa yóò ní nípa mo tún jọyìn rẹ̀ wọ́n wá wọ́n wá gbẹ́ kínní lọ omi wá ń ja wọ́n wá tẹ gíláàsì sórí rẹ̀ lọ. ìgbà tí Balikisi dé pẹ̀lú gbogbo àwọn aráàlú ẹ̀ tí a ń Sulaiman ń bẹ ó jókòó báyìí ní àga òfin lọ́ọ̀kan lọ́ọ̀kan bọ̀dọ̀ ojú wájú rẹ̀ kìkì omi ah, ẹni wá wò pé eh, ọlájọlá lọ ṣé ọba ilé omi tó ní gbogbo wájú ààfin rẹ̀ kódà ìsájà kọjá ká lọ bá kọ́mọ́dé ìyá lọ ó wá ká aṣọ rẹ̀ sókè àṣé ọba kẹfẹ́ níjà máa wọṣọ tó balẹ̀ àsórí obìnrin tí ò pé ní máa wọṣọ tí ò balẹ̀ ọ̀rọ̀ ọjọ́ wọn lọ ní wàkàṣàfà ansa àfọyé ha ó ká aṣọ kúrò lójúgun rẹ̀ méjèèjì tó túmọ̀ sí pé aṣọ tó wọ̀ ó bójúgun rẹ̀ méjèèjì mọ́lẹ̀ kèfèrí sí ọwọ́ akáṣọ sókè wípé kí tómi yìí bá tiẹ̀ tóun bá tiẹ̀ tẹsẹ̀ bọ́ nígbà tó ti jẹ́ pé àwọn èèyàn ń bẹ lọ́hùn tí mò ń wò lọ́ọ̀kan definitely àwọn náà ń gba bí omi yẹn kọjá ní lọ sínú ààfin ni kò lè jómi tó jìn débi wípé èèyàn tẹ̀lé sínú ẹ̀ nígbà tí ó fi dé níbi ojógun mi yóò dúró ó wá kásá sókè Sulaiman wá sọ fún yí pé ara ara má kàṣọ ẹ kọjá ìnáwó sọ̀rọ̀ mọ̀mọ́rọ̀ ọdún mẹ́kọ́ ààrí ibi tó ń wò yẹn ké sómi mo fẹ́ fi hàn ọpọlá jọlá lọ bí wọ́n ti tẹ̀ kalẹ̀ tó lọ rẹ́rẹ́rẹ́ yẹn ìgò lásán yìí gíláàsì má bọ̀ ẹ́ gíláàsì lélẹ́yìn kẹsàn mi ó sì gbẹ́kẹ̀lé orí pé wọ́n ní rọ́bì ní dọ̀lámùtù náà sí eré ọlọ́run mo ti ń ṣàbòsí fúnra mi láti ìjọ yìí wà á sílámùtù máa sólàyé máa na ìlà ìrọ̀bí lẹ́hàl. bẹ́ẹ̀ mi náà gbà fún rẹ̀ ọlọ́run tán yányá mo gbà sílámù látòní lọ. àṣẹ òjò ń táà rí níbi pa àṣẹ wọ́tá rẹ̀ pa lówó àṣà ní kankan. bí èèyàn bá ṣe wá fún rẹ̀ balùkí àwọn wá àwọn èèyàn kan bẹ owó ni wá sí tiẹ̀ ẹ owó ṣe sábàbí oríire fáwọn èèyàn àbí sábàbí oríire nígbà ti gbà gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó di mùsùlùmí àwọn ènìyàn mùsùlùmí gbogbo olúdi ìlú ìsìlámù oríire ń bẹ ń bi owó ṣùgbọ́n fìtínà ni fẹ́ni ọlọ́run bá wá fún tí wọ́n ń darí owó yẹn síbi ìbínú ọlọ́run anábìá alimalu sọ́ọ̀lẹ̀ ní ìbájọ́gbé ìrọ́júlì sọ́ọ̀lẹ̀ ah ó ní ọlọ́wọ́ mọ̀ dáa pọ̀ kówó oore owó tó dáa kọ́ tẹ èèyàn gidi lọ́wọ́ wàláyé tó bá yẹ pé àwọn olórí ire àwọn èèyàn rí tẹ̀sí ń bẹ lára wọn ní wọn lówó lọ́la àwọn àwùjọ wa níbi òní máa pa tó báyìí. ẹ dákun àdánwò lọ́wọ́ bọ́ọ̀ bá fẹ́ jọ́ dàdán tán fi ṣe tọ́lọ́run àdánwò lọ́mọ bọ́ọ̀ bá fẹ́ jọ́ dàdán tán darí wọn síbi tọ́lọ́run ọba wa lọ́hùn ẹ̀yìn dàhùn àjẹrò ọlọ́run ní ọ̀dọ̀ mi lẹ̀san tó tóbi wà bọ́ ọ bá darí owó rẹ síbi tèmi ọgbẹ̀san ò ní ṣe lásán bọ́ ọ bá darí ọmọ rẹ síbi ṣe tèmi ọgbẹ̀san anábà Muhammad sallallahu alaihi wasallam oníbọ̀ mẹ́ẹ̀dẹ́ ni a bá kú gbogbo ṣe rẹ gé àfi mẹ́ta ọkọ ọmọ máa bí ọkọ ọmọ mi bọ́ ọmọ bá já ìdánwò tó jórí ibú ṣé ọmọ tó wájú sáwà mi dáadáa fún ẹlẹ́yìn ẹ̀ dá mi lóhùn abẹ́lẹ́wọ̀n bàbá tó láàrẹ́ ga owó tẹ̀sìn wọ́n fi rọrùn fún ọlọ́run kò fún wa. àwọn ọmọ wa tí ó bá wa ṣẹ̀sìn ọlọ́run lọ́n wa lórí wọn gbogbo àṣà tí ń bẹ láwùjọ ọlọ́mọdé ọlọ́run sì dórí náà pé àfarawé fọ́sà àfarawé tó kó ara rẹ ló kó bá kò lè kó bóbi ẹ̀ torí sì dájọ́ wa lọ́tọ̀ọ̀tọ̀ àjọ mi yé sì dájọ́ kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ni wàá sáà ìlànà sáà wàá náà sáà yà wà látàsírò wá sírọ̀ tún kálukú ní ọ̀rẹ́ rú tiẹ̀ o ṣùgbọ́n nítorí kálíbà àjọjọ dáa fún alálìkè àwọn kí kálukú jáwọ́ mi dáadáa tọ́ àwọn ọmọ rẹ̀ dáadáa darí wọn síbi dáadáa ọlọ́run bá tọ́ wọn yọ́sọ̀ àánú wa iná wú àrà kò ní iṣẹ́ ọjọ́ ti lọ ọdún àwọn ọgbà